وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم باب فضل المرأة إذا تصدعت على ولدها ولم تتزوج هذا القسم هذا تراجعنا في كان محمد صلى الله تعالى عليه وسلم lọ́dọ̀ tí a ti bẹ̀rẹ̀ ní alẹ́ ó ní ìbáṣepọ̀ mọ́ títọ́jú ọmọ náà ní ní pàtàkì jùlọ ọmọ tí bá ń kan àti dájọ́ ti bẹ níbi kí àfọ̀jù wọn. àyíká àkọ́kọ́ هو حديث آه، باب فضل المرأة إذا تصدرت على وجهها ولم تتزوج قال سيدنا وقال سوى حبها سوى سسره لوني أما لتي أقرأي في وجهها yàní olókùnrin ó ṣoṣo tó lórí àwọn ọmọ tí wọ́n ní fọ́pọ̀ yìí ń tọ́jú wọn lẹ́yìn ìgbà tí ọkọ̀ yìí ti kú kí ni ọlọ́túnlẹ̀ fún ọ̀ǹtà àwọn ìgbìmọ̀ náà lè الأشجاع من وصاد النبي وقال رويوا عن النبي صلى الله عليه وسلم látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́sọ́dọ̀ láwọn aláìní ọ̀sọ̀lá wọ́n ní ànábì sọ wípé aláwọ̀ mọ́ra ọ̀tún pàfọ́ olùkọ́tẹ́ yìí ìgbà arábìnrin kan òṣìṣẹ́ ọlọ́run ní òun àti arábìnrin yìí ìmọ̀ràn ọ̀tún àmì ní ìgbà òṣìṣẹ́ arábìnrin yìí nígbà tí ọkọ̀ fún ojú ọkọ̀ فصبرت على ولدها arábìnrin yìí wá ṣe sùúrù lórí ìtọ́jú ọmọ èyí tí ó bí fún ọkọ tó kù ìtọ́jú rẹ̀ nímọ̀tótó láti gbàgbọ́ kọ́kọ́ tó kù ń ṣe wàhálà fóun ní wọ́n ṣe dá ọmọ náà pa. sàlàyé fún ẹgbẹ̀rún wípé ọmọ tí bàbá fún bàbá wọn náà bá ń bẹ títí tó bá ń tọ́jú ní ọmọ òrùka wọ́n gbìyànjú ìtọ́jú ọmọ náà ìtọ́jú ọmọ náà ìwọ́n bá ọmọ náà tọ́ ọmọ náà sì wá dàgbà gidi àlejò ní ọdún gbogbo ìdíyà àtàwọn ẹ̀yìn lórí jẹ́ńdà arákùnrin ojú títí ìbájọba kò ní jìnnà sí ìṣòro sọ́dọ̀ gbogbo iṣẹ́ ńláńlá ló ṣe iṣẹ́ ẹni ló ṣe. sòrí òtún ẹni tó tí ìmọ̀ ọ̀gbìn ní ìbámu fẹ́ létí ọkọ láti fẹ́ lẹ́yìn tí ọkọ rẹ̀ ti kú tí kò sì lè dákọ́jú ọmọ tí ọkọ rẹ̀ fi rẹ̀ yóò lè túmọ̀ wípé ó ń tọ̀ ń kọ́ kò gbọdọ̀ fẹ́ ọkọ kọ́ ọ̀. gbọ̀ngàn túmọ̀ ní wípé ẹni bá ṣe owó ilé ìjọba ọmọ náà tọ́jú tó ń ta ìròyìn lọ́kọ tí ó ṣe àgbéta yìí lọ́kọ ó wá mọ́mọ́ náà tọ́jú ìṣòwò ní wọn tó dáadáa sójú ọ̀nà ìsìn ọlọ́run ló ń tọ̀ ọmọ ìjẹ́ ní ẹ̀yà màjẹ́. báàbù tí ó tẹ̀lé báàbù ádàbẹ̀ yẹ̀yẹ̀ ádàbẹ̀ ọmọ tó ń bẹ̀ ó túmọ̀ ẹ̀kọ́ ó túmọ̀ ìkọ́nà lẹ́kọ̀ọ́ àbí ìbá ọmọ òkàwé ní ẹgbẹ́ èèyàn ní ẹ̀yẹ tọ́jú rẹ̀ ní ẹ̀yẹ ìgbàmí. Àṣàrà yìí kí ẹ̀fún wọn ní ìdí ẹjọ́ ẹ̀wù àdídò tí a fẹ́ wá ìdùlá inú àwọn ìdùlá tí wọ́n gbà wọ́n lọ fọ́ ìmùsùlùmí. Wọ́n ní ìbá ọmọ òwú kan ló kò sọ abúlé pẹ̀. Ibi ọba ti ń bá ọmọ ti yẹ orí ẹ̀yìn kan máa gbá ọmọ òwú kan lọ. Àwọn àgbà wa ń gbé lọ́dọ̀ ìdáná tọ́jọ́rí ó ní wọ́n lọ gbẹ́yàwó àìsàn ọjọ́ ọlọ́pàá aláàánú níjọba òbúkẹ́rọ alágbó lè dí ní ẹ̀dà àwọn agbèrè lọ́wọ́ wọn tó ṣe tí ọmọ òkúta bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yẹn ń bẹ láàárọ̀ wọn tó yàn sótó bẹ́sẹ̀ mọ́ kí n máa gbáre àbí gbígbá abẹ́yẹn tí wọ́n fi hàn fìyà jẹ pẹ̀lọpọ̀ lòmíì tí ọmọ òkúta máa ń bẹ lọ́dọ̀ èèyàn àti ẹ̀ máa ń gbáre lórí kùdìẹ̀ káàtó rẹ̀ wọ́n lè máa fẹ́ máa túmọ̀ sí kéèyàn fi àjẹ kò túmọ̀ kéèyàn fi àjẹ ní àlágbára ìbẹ̀rù tí wọ́n ní kó máa lẹ lágbára ó lè máa fẹ́ kó gàǹdà mìíràn tí wọ́n á fẹ́ rí lórí má ṣe ìkan tó ṣe àti lórí àṣìṣe ìkan tí ó ṣiṣẹ́ ìgbà orí wọn ò túmọ̀ rí kéèyàn fi àjẹ wọ́n bí ìlọrin ọ̀rọ̀ àìsàn rẹ̀ يعيش من أمي العبد اليتيم حتى ينبسط nígbà náà ní ilé agbára ọmọ òkàn nígbà náà nígbà tó lọ sí tí ó kò díẹ̀ káàtó tí ó fi ṣe dáadáa tí ó lè tó kò sí àwọn ọmọ báàbù tó tẹ̀lé báàbù fọ́tòlù lọ́nà láti ẹ̀rọ fòtò ẹ̀yìn ìyìn oríṣàdúrà kí èèyàn fi owó sunkún ọmọ ní ìjọba ní àwọn gbọ́dọ̀ ilé ìgbé ní ọmọ wa ṣàdúrà lọ́wọ́ náà tó tọ́ mọ̀ tó ń tọ̀ ń ولو أن الله سبحانه وتعالى ورسي رسي الدو مما حنا إلى لمن يعني ذات أيهيجا يليم الله سبحانه وتعالى لمن ذات أيهيما يليم الدو الجيوى لمن ذات أتوجا قابل عقيق وقبي أقام عن كل وسن بيل وقصد لا قيق الموالي ألم يسن بيان ما يسن بيان يسن بيان يسن بيان lórí ìtọ́jú kò níbi ṣùgbọ́n àwọn gbogbo àwọn àdánwò yọba ní mùsùlùmí ọlọ́run gbọ́ fún yíyọ wípé àdánwò ni ìdánwò ni gbọ́dọ̀ nàìjíríà bá lọ skul kò sí bí tí a lè lè lọ kọ́ alápapọ̀ ọjọ́ kan lọ tí ó fẹ́ tẹ́ wọn. Bíbá wò tí ń bá wọn kò túmọ̀ wípé ẹ̀rọ mi kò túmọ̀ wípé ó kò túmọ̀ wípé kò wa kò túmọ̀ wípé ó fẹ́ ká ṣubú nígbà táwọn ọmọ ń sábà gbé wáyé ìlú àgbàsókè nìkan ló sì ń lọ ní fanaluwa wọn ní sọ fún fún fanalu tó àfikà bá dá o wọn náà nígbà tí wọn bá dá o wọn fi lè gbà tó kóòtù kan fẹ́ máa mú àwọn ọ̀gá tó ní tó sàn tó ní alọ́kọ́ ni èyí tó máa rẹ̀ tó lọ́wọ́ ẹgbẹ́ ló fún ọkọ̀ òfin ní ó tàn á ní ìjì orí nígbà ìjì orí àmì máa wá sọ̀rọ̀ àlọ́kùnrin bóyá fún àmì náà ní àwọn àtọ́lọ́wọ̀n bàdà ọlọ́run máa ń sábà máa ẹ̀yáwó gbogbo táwọn ìgbàgbọ́ ọlọ́run bá rẹ̀ kì í wá àwọn ọlọ́run bá wò jù láàrin àwọn ẹ̀dá lọ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀ṣẹ́ fún mi náà ti bàdá ẹ̀ àtàgbéyàwó ẹ̀ṣọ́pọ̀ náà sí bàbá ẹ̀ẹ́dẹ̀gbẹ̀yà àwọn tí ọlọ́ọ̀gbà ń bá ń nínú àwọn ẹ̀dá ọlọ́ọ̀gbà wọn níbẹ̀. àwọn ẹ̀dá ọlọ́ọ̀gbà wọn promotion látàrí iṣẹ́ àwọn ẹ̀dá ọlọ́ọ̀gbà wọn lọ sí wọ́n tó gba promotion wọn lọ sí promotion náà lọ wọ́n fẹ́ẹ́ nǹkan tó wà ní. wọ́n wá kàwé promotion tọ́lọ́mù dandanbọ́lá kákàwé kákìtọ̀ promotion àdáwò yẹn àdáwò yẹn lè wọlé di àyẹ̀wò jẹjẹ tí ẹ bá jẹ́ ọlọ́mù fún ọ lórí ilé kò túmọ̀ kọ́ lọ́mù fẹ́ kí ẹ ọlọ́mù fẹ́ ká o ìwà náà sọ́wọ́tò láǹtà lọ́ni àìfìlàrà mìíràn أحسب الناس أن يدركوا أن يقولوا آمنا وهم لا يستمعون ìjọba èèyàn lérò bí ìpínpẹ ní nítorí ipá máa ń pariwo pé mọ̀mí nílà ká má wàá dá wa wò lọ́nà kò rí rẹ̀. lọ́kọ́ ìfọ̀sẹ́yìn àgbàdo ni wọ́n pàdé. àwọn tó sọ ẹ́ ti ní lọ́sọ̀kọ́ àdáwà wò dáná wò dáná kí láǹfààní àdáwò wọ̀lẹ̀ yá àlẹ́mẹ́ àwọn ìdàrí náà sọ́dọ̀ kù wọ̀lẹ̀ yá àlẹ́mẹ́ lọ́wọ́ àwọn ìdàrí náà sọ́dọ̀ tí wọ́n ń dúró gbogbo tí wọ́n parọ́ nípa wípé náà gbà fọlọ́ àtàwọn ọ̀pọ̀. Ìjọba wa sọ pé àṣọṣọ́ ìpele ní báàgì kàńtàkà yìí báàgì fọ́ọ̀lù ìlànà máa ń tẹ̀lé àwọn ìwọ̀lá jù. Ìwọ̀lá ń bá yọkọ́ ọmọ kú fún lọ́dọ̀ ń ikú ọmọ ajá o. Ọlọ́run ló bẹ̀rẹ̀ tọ́jú bá àtàdúrà rẹ̀. Ọlọ́run fi ikú ọmọ ajá o àtàdúrà àtàdúrà rẹ̀ náà gbogbo àdúrà ní àṣẹ ìdí nígbà fún ọ alámọdéjì náwó alámọdé asún àtẹjọ owó ojú alámọdé aláfíjọ gbogbo àwọn àdúrà ní ìṣe gbogbo ìgbàgbà alábàáni àmì ẹ̀mí àkọọ́lẹ̀ ọ̀rẹ́ ní ojú náà lọ́ọ́ gbà ju ojú ojú alámọdé amájọ ojú ojú àdúrà ní pẹ̀lú ní ìwà àmì ìka lòun wọ́n sì ṣe gbogbo yẹn ní àdéhùn gbà ọlọ́run bá aláwọ̀ dáhùn ìlú ìwò lábẹ́fọ́ ọlọ́run bá jẹ́ lọ́wọ́ aláǹdé láti máa wá sọ́nà àdéhùn èyí wá sí gbogbo ọ̀gá nígbà ìlú ìjọ wọn ló sùn ọ̀nà ìjọba bàbá ni wọ́n á kì sí ní ẹ̀mí ogun yẹn àdáwò àdáwò ló jẹ́ lábẹ́rẹ́ kí wọ́n máa sọ fún wọn náà má ló gbé ní ẹ̀kọ́ sí wọn pé ìwà ìsàlẹ̀ wa àbẹ́ni ìsàlẹ̀ wa ẹ̀yà lọ mélòó àwọn ibi mélòó méjì bẹ́ẹ̀ ló kúrò sí ayé rẹ̀ mẹ́ta ọwọ́ ìsàlẹ̀ wa náà ọlọ́run ló kẹ́wì fún agbàdá lẹ́yìn tí òun ọlọ́run ní ọ̀nà ọlọ́run ọ̀yọ́ àwọn kẹ́wì wọ́n lọ́ọ̀ bá àwọn ọmọ ìgbèkùn sọ́rọ̀ ọlọ́run tó bá ọkọ̀ ọlọ́run ilé láti wọ́ ọjọ́ ìṣèjì mi àwọn tó tù ọjọ́ bẹ̀rẹ̀ wọn lẹ́jọ́ náà ní àwọn náà pa wọn náà wọ́n yá lọ́rùn ilé tó mú sí fún ọ̀pá. bẹ́ẹ̀ tó yẹ kí n bọ́ sí lẹ́jọ́ mi ọjọ́ mi ọjọ́ mi lẹ́yìn náà. ìṣúyí sọ̀rọ̀ náà òótọ́ kí àwọn àmà gbọ́dọ̀ gbọ́dọ̀ kan tó máa wò láti àwọn oṣù máa yà wá. àdáwò tó ń gbé àwọn ọlọ́ sì máa bẹ kádàwò ní máa dé a sì máa bẹ kádàwò bá tún dé náà kọ́ èyí tí ò ní jẹ́ kí a rí bi wà má a tó bẹ́ẹ̀ lọ́n fún. so afáàní fọ́dùlù mọ̀nàmájà lẹ́hùn-ún-léwálẹ́dù ọlá ti ń bẹ fẹ́ni tí. iná yìí ti lẹ́nu ọlá ti ń bẹ fẹ́ni tí ọmọ kù. ọlọ́run fún ọlọ́mọ abásùkú fún ó sì ṣe sùúrù lọ́gbà tó lọ́run tó kàn náà ní ó tún gbà sọ̀rọ̀ sọ́sọ́rọ̀ kò sí ọ̀rọ̀ sọ́sí ọlọ́ afárá àbúrò ọ̀rọ̀ àtàrà bí ọlọ́run àlàánú wọ́n ní àlẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ wípé لا يموت لأحد من المسلمين فلا يكن من الولد فتمثل الماء ẹ̀gbọ́n kò sí mùsùlùmí kan tọ́lọ mẹ́ta ó kò fún tí wà wọ́nà ọ̀pọ̀jù ọ̀rọ̀ yìí ti dé ìlú pọ́nmọ́ rẹ̀ wọ́n aláṣà kan bẹ ní ọ̀rọ̀ ọ̀sán ó ṣe àdéhùn ìgbóyè lọ́nà ọ̀rọ̀ pọ̀. Ìgbàgbọ́sọ̀rọ̀ kí ọjọ́ ìgbàgbọ́ fún àwọn ọmọ ìwọ̀n. Wọ́n bẹ̀rẹ̀ sí máa ń gbogbo àwọn ọmọ náà máa ń gbà kúrò. Adéṣin mi tẹ̀lé, ẹni tí wọ́n fẹ́ ọlọ́dà ní ìlànà ìṣúná náà máa ń gbòòrò lọ́dún oúnjẹ ìgbàlódé ọlọ́sìn ìṣúná òun àti ìṣúná ìṣàmì lábẹ́ alámàgbé pọ̀ ìlànà ìdíje twenty ìgbẹ̀rẹ̀ lọ́sìn ìdíje ẹgbẹ́ bí ìyá bàbá ìgbà àti ọjọ́ láàrọ̀ ìdíje ti mẹ́ta tó lọ́sìn. ìlànà ìrọ̀lẹ́ náà ṣe ẹ̀rọ rẹ̀ nínú ìwú ìgbàlódé tí ó máa sáà máa abúlé àgbà àdáwò ńlá lórí sí dáhùn sọmọsọ alọ́kọ́ ọlọ́kọ́ ìgbà wọn ipò mẹ́ta ni wọ́n wà ní pé lọ sún wa nínú ìtàná ojú mùsùlùmí ọ̀gbọ́n ìlú tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí ìgbàlódé lóòótọ́ súra ìgbàlódé ní òkú ṣùgbọ́n tó bá ń fọ̀rọ̀ sí ọ̀gbẹ́gbẹ́ àdáńdá ọlọ́run ti gba àfihàn sínú àgbà kò sí àbúgbọ́ta tí ó gbà wọ́n ṣùgbọ́n ní àṣìbọ́lá ọba àlùlá sọ̀hánà wọ́ta ara ṣùgbọ́n ìpínlẹ̀ ìgbòmí. Ẹgbẹ̀rún ìgbà tí wọ́n jẹ́ pé ọmọ náà kà fún oṣù lọ́sẹ̀ ìgbà wo ni ìjọ sí i. Ìgbà àjọṣe ìgbà kan àkàkà ní ìlà. وحملة مقصرة على سبل الخلق وما نفذ القمر ìgbàgbọ́n gbọ́dọ̀ pé bọ́mọ lọ́pàá ìlú gbogbo náà lè kò kíra kì í gbá ọ̀nà ìlú sílẹ̀ àná ìwà tó kí bẹ́ẹ̀ sì wà lọ́dọ̀ àwọn ẹni wọ́n á ké bí ọlọ́run tó bá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ àwọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ọlọ́run gbà lọ́wọ́ rẹ ọlọ́run ní ìpínlẹ̀ ẹ̀yìn wọn náà sọ òní ìgbésẹ̀ lọ́wọ́ ìpàdáwò báyìí ní ìgbọ́wọ́ rẹ lọ́nà tí wọ́n ti wọ̀ sí lọ́pọ̀ ní ọ̀nà ní ilé ọ̀lẹ́ ìgbàgbé àlẹ́ ìgbésẹ̀ sọ́ọ̀nù lọ́yìn tẹ̀lé ẹ̀yẹ ń dáhùn sórí òkúta tí wọ́n lọ́ọ́ ti dáwọ́ yóò rán àtúnṣe tí wọ́n ti akéwọ́n níbẹ̀ lónìí èyí bí ọ̀rẹ́ àti gbogbo àwọn ọlọ́sìn ìgbàlódé ọmọ kú sí ẹ̀ ẹ̀ máa lọ fún wọn lórí àwọn àti ó ti bẹ̀rẹ̀ wọn ní àbùkù ìyàpàdà yìí wọn á lè máa bá ń gbà ní àtúntò tó ń lọ lọ́wọ́. nínú àdéhùn tó tẹ̀lé wa tí ó jẹ́ kọ́ńtà ń sọ yìí àbúrò wọn náà ló gbà wá. wọ́n ní àgbàgbọ́rọ̀ àjẹsí. أتت النبي صلى الله عليه وسلم بصبيه أردت أن يكون فبلغ محمد صلى الله عليه وسلم فقال له وأنا بشي الله قلت الله تقوى الله من المدان سجاه ثم يجي وقلت فيه والاتباع النبي وأنا النبي أدخل الله سجاه كما يقول الله يقول كيف تسبح tí ọlá ẹgbẹ́ ìlú ọjọ́ ìnáwó tó ó ṣàgbà tó ní bùsùn ìjọ àgbẹ̀bù à ẹgbẹ́ tó bá ń tàbí àtúntò àpapọ̀ ọ̀pá tó ta bá ṣàkà mo ti wà ní ibi ìdí ọjọ́ mẹ́ta sórí òṣìṣẹ́ wá sí ìdí ẹgbẹ́ tó bá ti bá gbọ́dọ̀ rẹ̀ ó máa kú gbogbo ìkú ẹnikẹ́ni àti àbẹ̀kọ́ lábẹ́ Yorùbá ni ó wà kọ́ lọ wá ọ̀bẹ àti bíléèdì àbábọ̀ wà ní ìyá ìyá ìyá. Àbí ọ̀bẹ olùwà ní àyà ìyá lẹ́yìn ìyá lápá ìyá lẹ́sẹ̀ tó lè. Wọ́n ti wá sí pé lọ́wọ́ àwọn olóògùn lè fún wa ní ìpadà. Ṣé ìbàjẹ́ wọlọ́bàjẹ́ nígbà tí o pẹ́ sí? Náà, o ti rìn ẹ̀bá tí bá ti bẹ̀rẹ̀ àti o sọ. Ẹ̀rẹ̀ ẹ̀bá tí o bá fún lóko ẹ̀ àbí ó kúrẹ̀ ló báwọn kan ní àwọn tí ń lò ní àwọn ẹgbẹ́ yorùbá pípa kíkálẹ́ pé gbogbo sọ̀rọ̀ tí ìròyìn ọjọ́ gbogbo àwọn òṣèlú bá tẹ̀lé kẹta tí àwọn wẹ́ẹ̀sì náà mọ̀ ọ̀làbá náà mọ̀ tó tó èdè èdè ní ọ̀rọ̀ ẹ̀mú náà ẹ̀rọ ìyọ̀ ẹ̀dá pátá ní sọ́mọ kékeré lára ọmọ náà ọ̀gbẹ̀kan wò tó fún àwọn ìgbà káàkiri tó lè. Báwo ní àwọn àgbẹ̀tẹ̀ ẹ̀kọ́ àgbẹ̀ fún àwọn ọ̀rẹ́ ìyá ń kó ìrẹ̀ láìpẹ́. Ó dàbí àgbẹ̀ náà. Láìpẹ́ náà lẹ́kọ̀ọ́ ìwé ìgbà ẹlòmí ló dé òun tí bàbá tó dé bàbá kan àbálò tó jẹ ẹ ẹ ẹ bàbá kan mọ tó bàbá wa bàbá àwọn ojú ó dàpọ̀ sí ló tó dé kò sí má lọ má lóṣù ọjọ́ ọdún nǹkan ọ̀gbìn lòdì yorùbá ti tí yorùbá ti sọ náà nípa nípa gbogbo wa ọlọ́dúnrún yorùbá àti ẹgbẹ́ yorùbá tó bá a. sọ̀rọ̀ ẹ̀ lórí yìí gbàdúgbò ọ̀gá ẹ̀rin tó lẹ́nu ìdúná yálẹ́gbẹ̀ àdúrà ló tún ṣe. ó wá ń gbọ́ pé ìgbàdúgbò bá nàbì ló bá ń àdúrà pé ìṣe ọlọ́run tó tọ̀ ọ̀rọ̀ bá mi láti bá ń àdúrà ìgbà máa ní ìdí. ìdí ni pé kàkàkọ̀ fún ìgbàlá ìjà. mo ti fọwọ́ ara mi pé ìdí ọmọ mẹ́ta ní ọmọ mi. bẹ́ẹ̀ ni mo sì wà ní ọlọ́mọ ìkàwé mọ̀lá mẹ́ta. Ìgbàgbọ́dọ̀ tó ní ìnáwó ṣọ́kí ìgbẹ̀nà náà ọmọ lẹ́lẹ́kì. Ẹgbẹ́ ìtàn ń sọ máa lẹ́nu ní sọ ìgbà gẹ́gẹ́ bí. Gbé ìgbésí àgbàdo gbẹgbẹ́ ẹ̀ bá gbé ìlú lè tàyà ní gbẹ́gbà láti gbé ó bá yẹn rà. Ìjọba ìṣẹ́ rẹ̀ rà nígbà orí ìlú gbà ní ìjọ ni ọkọ̀ tó ní kì í lọ fọ̀. Bí a ti ń lò tọ́lọ ní ọmọ tọ́sí ṣe sùúrù lórí lọ́nà tó kọ́ mọ́ á ibi ẹ̀ máa máa lọ kọ́ fẹ́ sí òfin ní wọn náà ní o mẹ́tò sí máa ti lọ ọmọ ẹlẹ́ẹ̀kọ́ rẹ̀. tó ti kú lọ́nà pa àwọn ọlọ́rọ̀ ìyá ẹ̀dínkù lọ́dọ̀ pa àwọn yọ̀ọ̀tàn ń gbé yọ̀ọ̀tàn ń jẹ yọ̀ọ̀tàn ń gbé ìjọba ọ̀láyọ̀ ọlọ́pà wọ́n ti kú bára rẹ̀. ẹnì ìyá ẹ̀kú ẹ̀kú kò ní ìgbàgbà tó máa ń pa ìyá bẹ́ẹ̀ ọlọ́run ni máa ń pa ìyá. ó kọ̀ ọ́ ó jẹ́ kó dá ọlọ́rọ̀ pé ọmọ ìlú mọ̀ àdámọ́ ọlọ́run. èyí ìṣe àbúrúkú ọlọ́run tọ́ إنما الاحتفاء بحفاظ شديد معناه يقول أنا أنا لو تخلص النعمة يؤمنين رحمة أنا حكمت منه أن كما قال أبو هريرة رضي الله عنه قل يا أبا هريرة أبو هريرة ما سمعت من النبي صلى الله عليه وسلم شيئا تصفي به أنفسنا عما كان فإيوه الله تتكلم عن نفسه راسي بكي أركان راوة دنيا ما تجي سوا الله ما تجي سوا سوى الله أن يلقى النبي على كمسة توقع سوالتي توتوفي ركعة عن لو كان أترى مسوا أبو هريرة وجهه أحمد سمعت النبي صلى الله عليه وسلم يقول وذكر أبا محمد صديقي صلابكم دعاني سلطانه صلابكم دعاني سلطانه دعاني ṣùgbọ́n mo bá àwọn sùn àwọn kékeré tí wọ́n ń gbà gbogbo lọ́bí gbogbo ọmọ tó ti kú ẹ̀yìn mùsùlùmí lọ́ba ti kú wọ́n kà máa sọ nípa àfihàn ìpínlẹ̀. wọ́n lọ àgbọ̀rọ̀ pé ọlọ́run àwọn òníwà ìbọn mọ àwọn sọ́yìn bàbá ìyá. lọ́sọ̀gbọ́nà kí lọ ẹ̀rọ sọ̀mà òjò náà ló ká àwọn mùsùlùmí bá kú kékeré inú àwọn ìbọn mọ̀ nípa. lọ́sọ̀gbọ́nà kí lọ ẹ̀rọ sọ̀mà òjò náà ìbọn mọ̀ nípa rẹ̀ inú tó tó rẹ̀ kó lọ sí òdòdó mẹ́rin yóò lọ tó lọ́dọ̀ àbá àgbà ìgbàlódé nígbà tó lọ kó lọ sàkó. Sọ́mọ ní ìdílé láti fi sí òkú bàlágà nínú sùnmí. Ọ̀nà náà máa rẹ̀ nínú. Sọ̀tọ̀ tí ẹni tó lọ láti bàá dọ́gbẹ́ bá báwọn nǹkan ní ìdí àmà àmà sọ fún tí òfin ló kí ó fojú bàlágà nìkan lórí òṣùwà ló ń gbé owó ẹni wọn bá kú fún bàbá lẹ́yìn ibi ìdàgbẹ́jọ́ ọjọ́ ìfojú kan wo ní ọ̀pọ̀ kí ó máa pè é bàjẹ́ lọ́sọ̀ọ́sù kejì ló máa tó sọ̀rọ̀ ní ọ̀rọ̀ kíkì bá àtúntà lọ. òwe ní bẹ́ẹ̀ bá ní gbogbo dọ́là ńlá fi dábàá ọ̀dọ́ àwọn ọ̀rọ̀ ló fojú kan wò ó àwọn ọ̀rọ̀ náà tó wà àtúntà lọ́sọ̀ọ́sù bá fi ní ẹ̀ẹ́dùn tó dára nǹkan bá ń balẹ̀ ètò àárọ̀ nǹkan ń balẹ̀ tó bá ń sojú ọ̀rọ̀ tó ń sọ ọ̀hún lálẹ́ ó fẹ́ ètò òbí gbọ́dọ̀ síta. tó bá rárá wọn àǹfààní mi lọ́dọ̀ wọn bá àwọn sọ̀rọ̀ bá sọ fún mi ó àánú ní ilẹ̀ lábẹ́ rẹ̀. Àdúgbò lè tún gbogbo ọmọ ìṣòro alákòókò àṣẹ rẹ̀ náà. Arákùnrin kan ní ọgọ́rùn-ún kan àtúntò nígbà wa. Wọ́n ní sọ bẹ́ẹ̀ tó rẹ̀ sọ́nà ìwà ìṣọ́nà láàbà àwọn ènìyàn sọ̀rọ̀ lọ́nà. Wọ́n láwọn pé ìṣẹ̀lẹ̀ ọgbà àwọn sọ pé bá ti rẹ̀ sọ̀rọ̀ náà gbogbo ní ọlọ́run bá pa lọ́wọ́ bí ọlọ́run bá lákọ̀ọ́kọ́ oṣù fún un lọ́wọ́ ti pọ̀lọ̀ lọ́wọ́ wọ́n lè gbé gbọ́n náà bí ọlọ́run ara ní o padà gbogbo díẹ̀ ẹgbẹ́ kí ni ẹgbẹ́ kọ́lá ẹgbẹ́ ní lóba ọ̀rọ̀ ìlú ìwà ọ̀bá fún mi ọ̀nàbí ìjọba náà ń pọ̀lọ̀ ọ̀nàbí ìjọba náà ń pọ̀lọ̀ ọ̀nàbí ìjọba náà ń pọ̀lọ̀ kánábìdé kò sùn fún mọ́tò ní mọ́tò tí ò wúlò ààrẹ ní mọ́tò ní lọ́ọ́ ṣe lọ́ọ́ ṣe lọ́ọ́ pọ̀nà rẹ̀ ìgbà tó kù. Àgbàdo kan ní mọ́tò jùlọ ló tó tán máa nẹ́bù tó ànẹ́bù sùn. Nẹ́bù sùn tó tó tán máa nẹ́bù ọ̀gá ní ẹ̀yà tó sùn kúrò. Àlẹ́bí ẹ̀kọ́ tó lọ ní ìkẹyọ́ tó báyìí. Ẹni ìyẹn kàkáyì àyíká pápá kan náà wà fà sùfì bàbá rẹ wà sọmọ wà lọ wọn rẹ òní àjà nílẹ̀ ní ìjọ ọdún kan náà tó ìyẹn tó sọkọ nípa ìyàrá rẹ àbẹ̀wò ẹ̀rọ ti tẹ̀lé ọ̀tọ̀ ní ká sunkún ìkẹ́ni ẹ̀kọ́ wọn lè ká lè fi sọ̀rọ̀ pẹ̀lú gbajúmọ̀ àtàwọn àgbàdo ẹ̀rọ sọ̀rọ̀ àgbàdo àgbàdo ní ilẹ̀ yàrá ìlànà ojú ọmọ àgbàgbà lórí báwo wọn lọkọ ní bàbá wà hàn ó lọ ọkàn ọmọ àbàjẹ mọtò òṣìṣẹ náà wà lọ́wọ́ ọkùnrin lórí ìlà náà wọn ní ìdí ọmọ ọgbà ní sọsọkúsọ ìlú ní ìgbà tó ń lọ Ọlọ́run sọ̀rọ̀ fún ẹ̀dá ọlọ́run tó rọ́ sí ọdún ọlọ́run tó tuntun náà fún ọlọ́run ọ̀tá ọlọ́run ẹ̀bà àgbàlẹ́ ọ̀rọ̀. Àwọn ọmọ ọ̀rọ̀ yóò fún ọ̀rọ̀ yìí. máa rí lọ́rọ̀ àgbàdo ọlọ́run ní ní ọ̀la kúrò máa ṣe kí òun bá ọmọ rẹ̀ kó bẹ́ẹ̀ wọ́n kí wọn. Ní màá rí ní màá ṣe lè mú lórí ilé ìkíni. Lọ́wọ́ ní ọ̀rọ̀ àlọ́ ìfàyà náà sì lọ. Bẹ́ẹ̀ni ìyá ẹ̀yà ló nà àrẹ ọkọ̀. Ọba ìgbàlẹ̀ ọdún ṣòkè ní oṣù rẹ̀. Ìgbésọ̀rọ̀ mi ní ọ̀la ẹ̀yà fún òun ilé máa wọ́n lè bẹ̀rẹ̀ wọn fà. Bákan lè sọ fún pé bákan lè wọ̀ àwọn ni ọkọ láti ní Èkó nígbà òkú àti aṣọ́lọ́sọ́lọ́ máa fún mi kékeré lọ sí ẹ̀kọ́ rẹ̀. Ìjọba tó gbọ́dọ̀ lórí ìkànnì àwọn ìṣẹ̀lẹ̀ láti lè wọ́pẹ́. Yàtọ̀ tó pọ̀ wá, ó yẹ ẹ̀rọ tó kì lọ́sọ̀ sí wa. Ní ẹgbẹ́ ìpínlẹ̀ ojú yóò sì tún bá aṣọ láti ẹ̀rọ lórí ọ̀lẹ́sẹ̀ ìná ẹ̀wọ̀n rẹ̀ dé wọ́n sùn. Ìyá ẹ̀kún ó ti gbowó ẹ̀. Èyí ti ẹ̀kún òjijì náà. Alábàá máa ń sọ ojú àyè ìbájọ gbàgbà ìtumọ̀ láti àyèwà pé sòyí wò kúrò ẹkún náà bọ̀ ìyẹn sọ̀rọ̀ àyè má kàyà ẹkún ọ̀kan lórí pé ẹ̀yìn tó yẹ láàrẹ̀ ó sì náà rọ́mọ́sì ẹgbẹ́ ìdí òní wọ́n ń pè é pé kí ìkájọ́ rẹ̀ lẹ́yìn náà fà wà lọ́wọ́ ṣùgbọ́n tí ó kọ́ sí àjẹpá báwo ni ìgbà tí omi tó máa bá kú fún òṣèlú ìfúnpá والتعلم والأحباب بإطفاء نار لا ينفع أقوى عادتي وهي فكل سقوط غزله الشقوق المرتاح فلن يبدو أن تمر الكفر تبين أنك الأحمر بالمريض fàṣàkàbà kò wá sísọ ó gbé kan rẹ̀ lọ́sàkàrà ọ̀gá lọ́jọ́lá ó lè nà lè yá lọ ẹ̀yà ìwé yìí ọmọ ọ̀jọ̀ ọba náà ló tó bọ̀ mí òun náà ìwé lọ tó fi gbà tó tọ́lá. Ìgbésẹ̀ tó máa ń gbọ́ ọmọ ìdílé gbà mí àwa yóò má nà á. Bàbá wa wá sí kí ní ìgbà kẹta máa kí. Bí kàwé ìbò ni, wọ́n rẹ̀ sọ àríyá yìí. مثلا يظهر لو كشف أن الحجاب لرأيناه Ìtọ́lọ̀ ìgbà ìgbà ìtọ́lọ̀ ìṣẹ́ nípa bẹ́ẹ̀ bá ní sẹ́yìn tí yóò bá ní ọ̀la sí ìdíkì òtí délé. À á fẹ̀yẹ́ lọ́wọ́ sókè. Ojú ti wá ní ojú dàbí ọdún kò dà. Mo ń fẹ́ bọ̀dọ̀ ní òkú tó ń tà ọdún tó ń tà sẹ́dọ̀. Olùkọ́lọ̀ ló gbà lọ́wọ́. دخل الجنة النبي قلت هو الجنة لكن أولا لا ولا لكن متى وصلت هذا النبي شكرا لك على المسلمين فقال الكلام ليش أنا يا حماري ما يكون لك يكون يكون لي opportunity الذي هو في الناس كل يكون لك يكون opportunity كنت مجاهدا وكنت حديث واقع فجاء بالوقت وكان كتبه بكيريا تقبل منهم àti àwọn tí yóò gbé ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ wà lórí wà ní abẹ́ ọ̀bọ̀ fún tó wà ní wọ̀lọ́ọ̀dù ara lọ sí ìkẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dà ẹ̀ẹ́dà wà. Kí ló bẹ́ẹ̀ sọ fún àwọn ọmọ ìlú náà náà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀dọ́ fún gbọ́? Àgbẹ̀bẹ̀ bá ní ìwọ́n ní wọn gbàgbà ìgbàgbọ́gbọ́rí èmi ní alóòkú bá nàbí ọ̀sán. Nùpàtà ọ̀sára rí ìdájọ́pọ̀ ó lè fi ìgbà ní ọdún wàrà orí mi gbàgbọ́ mi sọ ọmọ wà á bèèrè ìgbà wà ní ìlú gbogbo ẹ̀ka wa. Ṣùgbọ́n ìtọ́ ó wá lọ́pọ̀ ẹni tí ọmọ ọmọ kù. Ìgbà wọn kà fún ìgbòho ìṣòro. Wọ́n ti ọlọ́pàá ní ọ̀sán. sàádà ní ọlọ́mọlẹ́. Mùsùlùmí wọ́n sọ wípé kókò ẹ̀kọ́ ọ̀gbọ̀gbọ̀ وأم سليم أم سليم هي الإنسان هي ومن من البشر البشر للبشر لكم فتتكلم عن أم سليم وتتبع عن مالك إمام المسلمين يموت لما ثلاثة أولاد أدخلهم الله الجنة بفضل رحمته إياها ومن الضلال ìpín ọkàn rẹ̀ wá tàbí jẹ́ látara àwọn ọmọ mẹ́rin lọ́dún tó ọlọ́ṣẹ̀ṣẹ̀ tán yóò sì bọ̀lá rẹ̀ lọ́dún. ọmọ ṣùgbọ́n mi rẹ̀ ní wọ́n ti náà ó bá lóde ẹgbẹ́ ọmọ kọ́dà ti jì. bẹ́ẹ̀ nǹkan ní ìtọ́jú arúgbó Lọ́pọ̀ àwọn àṣìṣe náà wọ́n lọ́pọ̀ ẹ̀dọ́ ìlú tí ìtumọ̀ rẹ̀ jẹ́ bákan náà kò lè bá bá ń ṣàyẹ̀ àtìkà ọlọ́pàá àbòmí. Ó tọ́lọ̀ ọba aláàbò hàrà ọ̀tà àyàkí ó ń lọ́sọ̀rọ̀ ọmọ súnmọ́ rẹ̀ ìtàkùnà rẹ̀ ó súnmọ́ rẹ̀ ní sọ́nà lókè ìpàkẹ́lẹ́ kan súnmọ́ rẹ̀. Bí ọmọ tí ohun tí ò tí ì gbọ́ ọ̀rẹ́ rẹ̀ pàṣẹ. Ó gbé ní ọdún mẹ́sàlẹ́jì. Tóbi ní ọ̀pọ̀ súnmọ́ rẹ̀ ọmọ rẹ̀ náà máa kò kà sí ìbára tí ẹ ń sọ̀rọ̀ à ń pè ní ẹ̀sìn tó tọ̀. فكان السكت ويذكر السكت لأنه نفسك من داخل غني ومن ظهر فليبالغ Jadi yang ada dalam Indonesia kan dasarnya ada betul-betul main balas hukum tinggal betul-betul sudah ini sudah dasarnya dia pun mana ada masih ada Esmeralda. Kami itu mestinya itu untuk ó lẹ́yìn ọ̀sùn kan sùn náà sùn láti ètò pẹ̀lá. Àwọn wá gbọ́ àwọn nǹkan tó ní oṣù ní àlèkè wá àtàràdà. Àtàràdà bá rí máa gbàgbà owó ìkọ́sọ̀tọ́. Ìgbà kàṣùwà bá tuntun náà tọ́lú kí ṣé kò tù bá ìgbèkùn tí ò tí ì bẹ̀rẹ̀ níyà. Ọ̀rọ̀ àkùnrin. حديث من بعد حبيب أعلى

lórí ìgbà tó kù wọ́n pé owó ọlọ́wọ́ kù lọ́wọ́ yìí. Ìrọ̀ nígbà tó tiẹ̀ lórí ìgbà tí yóò padà nígbà tó tiẹ̀ tiẹ̀ ní ẹlẹ́ni náà ní òun òun náà tiẹ̀ tiẹ̀ ní ló tó bẹ̀rẹ̀ wá. Ẹlẹ́ni náà lọ́jọ́ ọlọ́wọ́ bá fẹ́ ká máa bẹ̀rù àdúrà sí i. Lọ́dọ̀ mi ibn Muhammad ní ẹ̀ka aláwọ̀ lábẹ́ mẹ́rin kò ní àtàkẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìtàwà tí ń fẹ́ lẹ́kọ̀ọ́ àwọn ìyá máa bí sùn. Bàbá mi ó wá sọ wípé làwọn ọmọ ìlú ọgbà ọmọ ìlú ìṣòro ọ̀rọ̀ ìlànà ìṣòro Oúnjẹ ìbá ọjọ́ ìbí ìgbàgbọ́dà kí ọlọ́mọ náà padà kí ọmọ tí wọ́n bí ọdún bá ní padà. Fa àtọ̀ fún ìbòrò. níwà nígbà tó pé ọlọ́run ó ju yá sí ìlú lẹ́kìá àkẹ́kọ̀ọ́ náà ti rẹ̀ sílẹ̀ ọmọ náà bí àhàbò ìlọ́yà من أن يكون ضد الواقع جميعا وما فيه وفيها الإخوة يرتكبوا من الضعيفة ربنا يرحمنا وعباداتنا سبحانه الله كما يسمع إلى بعض. مجرد ما يكون بعض وإن من شكرا في هذا الوقت قواتي تتولى الله كم الله يكتب عليه أي واحد يقول لكن الله لا يمكن أن تجي على قسم ولا تبان له تبان قسم ولا من يدعى الله على جهة ويكتب ويكتب ويكتب فمن لكن تتولى فمن لكن تتولى ذلك كان سلاما أهلا لك إياك فلا نصف له يمكن واحد ربك عبده وكان الله ونادى ربه نداء خفيا قال رب إني لعنة العظم من قدع وتبلغ لي عن مستعد وما إذا في ساينس يقول لكم من الله bákan pàtàkì wọn pàtàkì ṣọlá pọ ìfúnpàtàkì àwọn ọmọ ìṣòro fún yàtọ̀ ìfúnpàtàkì ìtàn lọkọ sí ìsìlámíkàlì ìtàn kan sí oníṣẹ́ Ọlọ́run Ọlọ́run ìpínlẹ̀ ìgbìmọ̀ ní ìtàn kan sí ìsìlámíkàlì ìlànà sọ nítorí ìsìlámíkàlì ìlànà nítorí títà dé wọn fi sọ ní tí mo rò pé ìtàn náà ló fẹ́ yẹn àgbẹ̀lẹ̀ ọba yìí àgbà táwọn náà ti máa ń mọ̀ jẹ́rìí sí ìlú kọ̀ọ̀rọ̀ ọ̀hún ẹ̀yà ágbọ̀n mi gbogbo dọ́là tó ti di kò lágbára wọ́n máa fà mí rìn. Ọ̀ṣà àgbàdo àṣòṣà ń bá gbogbo ọmọ ìlú ọ̀hún رسول الله ìgbọ̀rọ̀ tó dára ó ṣòfò tó lè fà alákìlẹ̀ ìgbọ̀rọ̀ ìjòyè ẹ̀yìn ìrọ̀lá máa ń gbẹ̀mí sí ọ̀dọ́ ńlá ìwọ̀n tó gbẹ̀mí sí wọ́n kẹ́lẹ́ kó lè bà òṣèlú ìwọ̀n mìíràn lọ́nà ọ̀gá àwọn ọmọ náà ìwọ̀n gbọ̀rọ̀ láti ìfúnra náà ní sàgbàtọ̀ tó gbọ̀rọ̀ lórí ìwọ̀n ìfúnra náà lọ báyìí àtọ́lọ̀ kan lọ́rọ̀ ìwọ̀n ìwọ̀n kí wọ́n máa lọ ọlọ́run púpọ̀. Wọ́n kò sí ní ìtàn bá ti gba bá tí wọ́n fẹ́kẹ̀ ló ń jù lọ. Wọ́n náà bá àwùjọ wá lọ́rọ̀ fún kan tó ń sọ. Ṣàṣà ìrìnlẹ́rìnlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tọ́lá òfin sọ gbogbo ṣọ́ọ̀bà. Kò sì gbà kan. Pàdé tọ́lá bàbá ọ̀rọ̀ ní kí ọlọ́run kan sì fi ìpàdé ìtúwẹ́sì ìròyìn ọlọ́run lẹ́yìn tó ń sọ. Ẹ̀kọ́ rẹ̀ ti yọ̀ يد الله مغلولة غلت أيديهم ولا يهدي أقالب ويعود شركوا له أخلاقات Sebab Allah Taala Allah yang menjadi zakat. Kita perlu apa ini tahap dulu dan ini kalau dunia dunia mana sih dunia sih dan pada anda yang di ó dáa lóò ju kúrò ní ọgbà yẹn lọ. ẹgbẹ́ ìṣòro àdúrà ìlú sọ fún ní ìsọ́nájọ́ àgbẹ̀dẹ̀ ọ̀gáàdà tó lè ṣe ń tọ̀ níyà yóò lọ ìdáwọ́ àtàkùn ṣọ̀gbọ̀nà. fúnra ẹgbẹ́ àwọn tábà ìlú ti ṣàdéhùn láti ẹ̀rí fúnra àwọn tábà àlejò ọlọ́run náà ló ń sọ. إن الذين ظلموا تحت الشجرة نعم لا يؤمنون ọlọ́sọ̀rọ̀ fẹ́mọ̀ tí wọ́n ń bá ìrìnàbò sọ̀tọ́lá tí wọ́n ń bá ọ̀sọ̀rọ̀ pé pé ààrùn sọ́ọ̀lẹ̀ lọ́tọ̀ igi nínú àwọn tó bá ìrìnàbò sọ̀tọ́lá lọ́tọ̀ igi nígbà ṣàǹfààní wà. ṣùgbọ́n bí wọn náà ó ní ọ̀tà náà kọ́lá àgbà àlejò ọ̀rá kí ó fún un lọ́nà kọ́lá àti tẹ́tẹ́ tó jẹ́ àgbà náà nínú ìdílé àtúntà ń wá ọmọ ìlú tó káwọn ìjọ òjò ìwọ máa wọ ọmọ ìlú kí ọba tó dàgbà bá àwọn tó ti lọ ó sì bá ní ọmọ ẹni tí ó pè lọ kò tó lè náà ní ọgbà iná àti tí àwọn ìjọ máa wọ́n ti bá wọn lọ pẹ̀lú gbogbo àwọn ìṣàrá nígbà tí ìgbà náà ìjọ máa nígbà tí wọ́n bá bá wọn tó lọ ó pè ní wọ̀wọ̀ ní ìṣòro òmìnira àwọn ọmọ bàbá òmìnira àwọn fi ọmọ tí wọ́n tó wọ̀ ìgbàgbé àfẹ́lẹ́ ń gbá ara lọ sí ìgbòho àti ìgbàgbé àkókò àti àwọn ìdájọ́ ọmọ mungkin akan dari penggunaan Ramadhan mungkin aku juga ada ayuman lagi Imam Ji Abu Ji Membawa kepada Tuhan Bahagia Nígbà tí àwọn dúkìá náà kò ní ilẹ̀ kára àtàkì fún ọ̀nà ìlú ní ẹ̀yẹ́rẹ́ ìgbẹ́jọ fún àtàmù ọlọ́run tó wà nínú rẹ̀. Ó bá ń fọ́n tó ń tún lọ́wọ́ sí ọ̀sára pẹ̀lú àwọn mọ̀sáàtì. Bàbá ọ̀gá ta'ala ń mú kọ́ra kọ́ra sọ́nà lọ́rùn sọ́nà lọ́rùn alẹ́ ìwọ̀n sọ́nà. Wọ́n lọ́pọ̀ ti fi bọ́ọ̀lù lọ́kà ń fi ayíkùn. Tani yọ̀ọ́yẹ́ máa ń lọ wọ́n fi ní àṣàtò ìgbẹ́rù ìgbẹ́rù màá. Gbogbo ó nífẹ̀ẹ́ ewu ẹni tí ó jẹ̀kùn rẹ̀ ju ẹran ìṣẹ̀lẹ̀. Àbẹ́ ìbáyìí, ẹni tó ń tó bá fún ní ọ̀sẹ̀ tó wà ewu àwọn tí ó jẹ̀kùn rẹ̀ ló ní ewu ìlú jẹ. Ó wọ́n lọ ní nífẹ̀ẹ́ owó èyí tí wọ́n jẹ̀kùn lọ́rùn ju ti ọ̀rọ̀. Wọ́n ka owó àwọn tí ó jẹ̀kùn rẹ̀ fún ju ẹran ìṣẹ̀lẹ̀ àdúgbò bá tó ń bàdà. Àgbàdo ní ọjọ́ kan máa ń rà lóṣù ní àṣàkóso lọ́sẹ̀ lọ́nà ìlú. Tọ́lọ́nù náà tó gbé orí àwọn tí wọ́n ó tó fún àwọn tí èrò bá sí má. Ó ní ìṣòro rẹ̀ ó tó ìdájú orí àwọn tàbí orí tiẹ̀ lọ. Kí àwọn ọmọ sọ́wọ́ wáyé, wọ́n dá lójú sọ́wọ́ dà á, wọ́n sọ́wọ́ lòún sọ́wọ́. Emantara. Emantara ya, muna wani Emantara. Ani sọ̀rọ̀ ti ya nígbà tí yóò jẹ fún wọn. Àgbàdo máa ń nà àhàbí ìgbà wọn lọ sí àhàbí ìlú yìí ní àbúrò àbí ìlú yìí. Òṣèlú kan lọ àti pípẹ́ wípé owó tiẹ̀ ló ní ìrẹsì nínú ẹni tí ó jẹ fún mi. Àti wọn kọ àmọ̀tẹ́kùn náà. káàrọ̀ nàìjíríà ìwé ń sùn tó. àfáà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún إلا نور وارثه أحد نور ماله ما قدمت ونور وارثك ما قدمت بأفهمي أول الاتيار أول الوعي مسجد لله ومن تنفذ ìjọ tó máa wà wọn oṣù wọn ọ̀rẹ́ tó bá ń tó rà lọ́gbẹ̀. àbúkọ tó ń gbẹ́nu àbá ẹ bá mọ́ sáwọn ọ̀rẹ́ ẹ bá bá wọn tó rà lọ́gbẹ̀ tó rà láwọn ọ̀rẹ́ kan tó ń gbúdọ̀ ẹ bá aṣọ ẹgbẹ́ sámọ́láṣí ẹ bá wà sàn ó wá ti tó ti nà náà rẹ̀. èrè èrè tó ti nà tó ti nà ọ̀rẹ́ tó ti nà sọ́ni tó ń lò sọ́gbà ojú gbangba tù ọ tí mi ní àṣà ìtàn rẹ ìṣe kankan tí ó ti gba pípọ̀ tó ti àdúrà náà ó sì kàn mí wọ́n á pè mí nígbà káà wọ́n á pè ọ́ nígbà káà nínú ìgbàgbọ́. ìgbà wọn ti ṣe dáadáa ní ọ̀rọ̀ tó bá ní ìpẹ̀tù ìgbà tó wọ́n á bí tọ́ọ̀nà sọ́mà tọ́ọ̀nà sọ́yàwó tọ́ọ̀fù súnmọ́ lọ́wọ́ ni onye kọ̀wé láti sí àtúntò àlùkìyà náà wọ́n gbọ́dọ̀ ní òní tí náà ní ti ń bọ́lá kan ètò ìjọba ní ìṣẹ̀gbọ̀nba rẹ̀ tó o ti jẹ́ kìkì jẹ́ ètò ẹ̀sìn jẹun nǹkan kan ní sáré sí ẹnì tí ẹ̀ kú ẹnì mẹ́ta sí ní kàtàkì sí. kọ́lọ́kọ́ wa ń gbà ní ọlọ́pàá ẹ̀sìn yìí tí àwọn ọmọ tó tó yìí gbọ́ ìlànà náà. bá a ìgbà bá ń náà sí dúkìá láti tọ́jú ọ̀la dáadáa fún wa ìmọ̀ràn ìjìyà. Nǹkan nípa ṣúgbà báwọn dábẹ́ dábẹ́ ìṣòro kan náà lẹ́yìn. Àwọn tí ó tẹ̀ wá lójú ìwọ lọ́pọ̀ ṣáà àwọn ọlọ́pàá fún wọn ọ̀rọ̀ pọ̀ fún wọn. Màmá wa jẹ́ ìṣòro pé ọmọ ọlọ́ kọ́ ọ báwọn ìṣèkí wọn ní kọ́ fún ara rẹ̀. Bí wọ́n ti ń kọ́ fún ara wọn kí wọ́n kọ́ dáadáa ìṣòro àmà fún ara wọn. ta ta là nínú ìtàgé ta lára àdúgbò yìí tá a pàdé àwọn ìjọ ìta tọ́lọ̀tọ́lọ̀ gbogbo ní ta mẹ́ta ọjọ́ ìrọ̀lọ́sí ìjọba ìṣẹ́ra ta ìgbàgbà ní àwọn ìgbàgbà látara nínú yanzu yanzu da za mu samu su za mu kaga inda da tun nan da ta tsarda ta bi ta ta hana kalolin ɗan tun da da tun da da mana hanyar kwanu nan da ba mu samu kuma ta an tuwo na sirka musara ẹni ó mọ ọjọ́ àmì ọjọ́ ọjọ́ ìwé kọ́ náà kẹsìkò bá ọ̀ náà lòdì ohun tó gbogbo ẹni tó tó ń kú kò sọ́ni tó tọ́lẹ̀ nígbà kan ló bá gbé ó yà pé olú ọ̀rẹ́ rẹ̀ pàtàkì wọ́n ti gbàgbá ọlọ́sùnmọ́ ọ̀ gbogbo kẹ́tì náà ni ojú ìrìn tó ní wọ́n ti máa ń lọ àdúgbò ẹlẹ́gbẹ̀ẹ́ ní ìlà kì í sọ lágbára ìṣòro títà bá dé wọn máa ń báyìí nílẹ̀ wọn ní máa ń ná ọ̀dọ́dọ́sì láti máa nàìjíríà pọ̀ náà ní wọn ní kì í ṣe ní ìlàlábàrà nínú àgbáyé ọlọ́run tọ́lá tọ́lá gbáyé. ولكن الشرع الله يوفق نفسه عند النظر فمن بالتالي كيفية التي نظرت orí ibi gbogbo àlọ́ ẹ̀mí ara rẹ̀ òun lágbára. Ìyàmá tí a máa ó lè mọ̀ràn bí òkè ọ̀rọ̀ ìfọwọ́ ní ká tẹ ọmọ kan kan sọ̀tún náà máa lọ jẹ. Irú ìlú àwọn ẹ̀rọ wọn kò sọ̀rọ̀. Lójú ìlú ọ̀tọ́lé ọ̀gá ọ̀lẹ́ ní gbogbo ọ̀gá káfíńtà káfíńtà lẹ́sìn. Ó lè lọ́jọ́ ìlú ọ̀gá mi wà lọ. Ilé àwọn ìlú ìlú ẹ̀rọ ti gbogbo ọ̀gá wà lọ ó lè jẹ́ ìfọ̀kàn ọba. Àbẹ̀tọ̀ ẹ̀ẹ́dùn àwọn ọ̀rẹ́ ní ẹ̀rọ káàkiri sí. Yóò ní kò ní lọ sí ìgbèjà lọ́kọ̀ ìwọ ọdún mọ́ni. Yóò àwọn ọ̀rẹ́ ìgbà kan máa ń sábà bí ìgbà kan máa ti wọn wọ́n ti wọn náà dìde. Ó ti lórí ìgbà náà ni wọ́n máa ń sọ wọn. Òun náà àwọn afárá àwọn àtàkùn ọ̀ṣun tí wọ́n bá ti ṣe yìí wọ́n lọ láwọn àgbàdo ó kàn ní pàtó àgbàdo sọ̀rọ̀ wọn máa ń ké lọ́sọ̀rọ̀ kú lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́sọ̀rọ̀ ìgbàgbá ìgbàgbọ́ ni wọ́n lọ ìlú tó àná náà wọ́n máa ní àyè tó tí wọ́n bá ti sọ̀rọ̀ ní tó tó tó tó tó tó tó tó tó tó lẹ́yìn ìgbà lẹ́yìn ọjọ́ gbà lọ́dọ̀ ní ìgbà kan kò kọ́ ní agbára ó gba ìgbà ó yẹ àwọn ọ̀pọ̀ nítorí pé òun máa gbọ́jú ṣùgbọ́n ìgbà tó kò mọ́ pé tí ó gbà kan bẹ́ wọ́n ti ní mọ́lẹ́ta náà sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ mọ́lá gbogbo nǹkan náà ló ń jẹ pé kò mọ̀ pé gbogbo nǹkan ló ń jẹ ní ìgbà náà ló wọn ní àkọ́nà inú ẹ̀fọ́ tí alẹ́ rẹ̀ tó kára àti ìṣẹ́wọ́n tó lè bá ti láti mú ìyára. Olùwé pé kí wọ́n gbìyànjú ẹnu àfáàlù ọ̀hún ní bó ṣe ní láti wà sọ́yẹ̀. Ìmọ̀ sọ́nà lọ́wọ́ ní àkọsọ̀sọ̀lẹ̀. Wọ́n sì tún náà gbé yẹn pa àlékún yẹn pa. Ìbànúbá ló fún sínú òmìnira yàtọ̀. àmì ìdíyẹ ìṣòro yẹn hàn حديث أبو قتيبة وحديث ذلك من مقاصد الحديث أبا عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أجيب الداعي أن يكون يوسف ويدع يوسف ويدع لكن يوسف ويدع لكن يوسف ويدع wọ́n fi owó pọ̀ sí ọ̀nà ọ̀rọ̀ kan ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà kan ní ọ̀gbà. Yàtọ̀tọ̀ wọ́n fi owó pọ̀ sí ọ̀nà kan ní ọ̀rọ̀ sí ọ̀gbà ọ̀tí. Ọjọ́ mùsùlùmí ń sọ kíkọ́ ìtọ́wá ọkọ̀ yẹrẹ ní arákùnrin ìgbẹ̀rún. Àlọ́kà ìgbàlódé aláìsọ̀rọ̀ fún ọjọ́ ìgbà kíláàsì kan nígbà kan pẹ̀lú ìgbàlódé àti ìwọ̀n bá a lè. Ẹni bá kọ̀ọ̀rọ̀ sórí ẹ̀ lọ́pọ̀dà àdéhùn ní ìgbà àwọn ìgbìmọ̀ àbúrò àbá. Àhàdùn kò ní ìgbàlódé wà ní ìgbà tí ìgbà رسل رسل رجلا وذلك علم لكي أتجد من أولئك الكبراء تملك بزوج مكان الكبراء المسع لأن سلطان الله ورحمة الرسول وأن الوزارة أن القرآن كنت كنت لذلك جيوبا من رجل سوالح اسم الله وأن لا نسبة gbogbo ọgbà tó ń sìn ọkàn ọkàn ìgbàyà ẹ̀rọ àmọ́ ìlọrin nígbà tó túbọ̀ ní kí wọ́n ṣẹlẹ̀ lọ. ọ̀rọ̀ yìí bá ẹni bá tó ń ṣòfò ẹ̀rọ lọ. tó tún bá pè é lọ wò pé lọ́wọ́ lọ. Ọ̀rọ̀ ìṣòro náà lọ́wọ́ ọjọ́ ìgbọ̀rọ̀ tó lọ sí ìyá ìdí àfàlà àdá. Lójú ọ̀dọ̀ sí ẹ̀yin ló gbọ́ wáyé ṣé ẹ̀rọ bàtà wọ́n ni kí máa ṣe ọ̀rọ̀ ìjà wọn àfà lọ́sọ̀tò. Lójú òde ìgbà ṣe àfihàn àwọn àfà ìgbà ló mọ̀ wá. Àfà náà ni ìgbà tí wọ́n tó lọ sí lọ sí ọba tí kò yẹ sókè ìgbà tó yẹ àfà. Òun ìyá àfàlà àfàlà bá fún àmà àtúntàbá tó ní àtúntà lọ́nà. Ọ̀rọ̀ àbá ọ̀nà méjì ni ìpìlẹ̀ sọ́nà jẹ́. Ìgbà ìpàkúnlẹ̀ bá àwọ̀tún dáfálá wà ìgbà ìpàkúnlẹ̀ bá àwọ̀tún lọ́tọ̀rọ̀. Dáfálá ni kí gbogbo ìrọ̀lẹ́ àtọ̀nù sí àti ìpìlẹ̀ kò ní kò bá ìrọ̀lẹ́ àtọ̀n. Nígbà ìpìlẹ̀ bá ń rọra tó ọ̀rọ̀ àyẹ̀wò ọ̀tọ̀ pẹ̀lú ìdùkọ́ yanzu kusan suna na tsamana yanzu kushen wani na shirin da shi da na ga arin tsamana àwọn ìwà orúkọ rẹ̀ ìlọ́sọ̀tò tí ọ̀rẹ́ bá mú lẹ́tọ̀ ọ̀rọ̀ ìjàpàdà arákùnrin ọ̀gá wa kan lẹ́tọ̀ ọ̀rọ̀ ìrìnàjò sí ẹ̀rọ ìtọ́jú ẹnìkan ní bẹ̀rẹ̀ irú ìkètò àwọn àbáyé rẹ̀ lọ nígbà tí wọ́n sọ bá. Mọ̀lẹ́dá ti gba àwọn tó ń lọ́kọ̀ọ́ sọ pé ìgbèdè wọn máa ń àdá fóònù ojú ní àgbá yìí ni àwọn akọwọn náà tí ó tó báyìí ẹnìkúndínlọ́sà àdéhùn owó tó jọ ní ló padà wọn lè lẹ́nu omi wọn ní tí tó báyìí ẹni ló ti wá. wọ́n fún mi àti káàdì tó kúrò wọlé kò sí ọlọ́pàá. Tó kí o bá ti sọ̀rọ̀ bá bá tó lọ fún ẹ̀ma lọ́wọ́ àwọn aléyàn padà tó ń wò jẹ̀bi ẹlòmíì ń yẹ lè omi ìgbà tí wọ́n ti lọ ó wà lókè báyìí á máa fi tààrà ẹ̀ṣà kó máa kó máa kí ìlú so àgbàdo àjí ìgbà ìdákọ́ máa fi ọ dàrú àmì tí wọ́n yóò gbà sọ́mà aláwọ̀ ẹgbẹ́ rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ìgbà tí wọ́n yóò gbọ́ mi ní ẹgbẹ́ kò sí má ohun tí ń lọ́nu sí àdúgbò àgbà ẹni bá pè ní ẹ̀jẹ̀ ọ̀nà. Wọ́n lẹ́tọ̀ ló jẹ́ ìyàtọ̀wẹ̀ wọ́n lẹ́tọ̀ ló jẹ́ ìyàtọ̀wẹ̀ èyí sì kọ̀ lọ́kọ̀. Kọ́lá tó ta àwọn táńtẹ̀ orí ìjọba ti sábẹ́ kò wọ́n gbà. Kọ́lá àwọn afáàmì ni wájú bò ní ibi súnà. Wájú bò ní kí yẹn gba ẹ̀kọ́. Àwọn súnà ti sọ̀rọ̀. Yàrá ìgbà náà kéré yà bí dókítà àti kàjẹ́mi tó bá tó bá jù kẹ́mi kò bá yà sọ́ọ́ fún mọ̀hálì náà lọ́wọ́ wá ní ọ̀rọ̀ ẹ̀dọ́ tó ọ̀rọ̀ àbúyá fún ìwà rẹ̀. Wọ́n ti fà náà kò náà kò gbà àmọ́ wá wo opportunity ìjọ ìlà nàmbà for five two thousand yẹn. ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ náà sọ̀rọ̀ sábà tọ́tọ̀ wọ́n sì sábà kà ní pé ìyẹn ká gbìyànjú pé ẹ̀ẹ́dì ìsàkáyì. Nọmba míì olóògbé àlòkúrò sábà kà ó máa sá ṣùgbọ́n àdúgbò míì ìlú òfin nípa náà lọ́dọ̀ ìkórè ní sábà Lẹ́kùn معاوية بحلالة كان هذا الفكرة جيش بس وتثبيت صلاة الصلاة يعني مجنون سوسارا وانتظر كيف النبي يشيك وانتظر النبي ونوان تكلو زكاة زكاة زكاة ثم هدايا الأولى للفضولة اللي هو في تنبأ سوء تنبأ سوء تنبأ سوء تنبأ سوء تنبأ سوء tọ́wọ́ fún yẹn àtàkùn ìwà náà tọ́wọ́ dé wà lójú wọ́n ti wọ́n ti yàgbà ìtẹ́gbẹ́ yìí wọ́n ti wọ́n ti ní ìṣẹ́ àpapọ̀lọpà ṣọ́nà nìkọ́ta náà kí wọ́n mú sí ẹ̀fọ́ ní lọ́la láti wọ́n máa yẹ ẹni náà rí wọ́n yọ mẹ́ta mùsùlùmí. ìtọ́jú náà wà látọ́lé ìdúró lọ́sọ̀rọ̀ sótú náà ká máa ń nà máa tó ìbọ̀rọ̀ wọn á fáwọn ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ àfáàfẹ́ ní àyẹ̀nà tí ò gbọ́dọ̀ kí àṣírí ìrìnàjò bá ń gbọ́dọ̀ nítorí ìbára tó tà àtàn kí àṣírí ìrìnàjò bá ń kú sọ́wọ́ bàbá wọ́n ń kú sọ́wọ́ bàbá àbáta nígbà náà ti ta sáré sọ́dọ̀ olùkọ́ ẹ bá ń tọ́ màlúù tí ò bá ń kú bá ń ná. Nàtọ́jà bá tọ òṣùwọ̀n ní ọ̀pọ̀lọpọ̀ ìwé pẹ̀lú ìwé pẹ̀lú ìwé pẹ̀lú ìwé. وضرب أحدكم فلينتهي بالوسط لا تقدر المسلمين ككافر المسلمين ككافر وكمان عايز تنسى موجودة كده شيء ما يحتاج شيء فلك ليه ده ما ده هكذا ده ما ده شو ما ده ما ده شيء شو ما ده هذا الله بنيجي كده شو يصير يصير يصير يصير ما بيكون ده كافي ويبقى في مكان وليم وبقاوة ما صالح الجولة تفسر على الجلال إذا غلب أحدكم فهو الجنب الوجه هو واقع أن غلبتكم بالمسلمين من المسلمين لذلك هذا هذا شرك في مكان بمن لما وانفق على لما يعني روى ما تجد بقوله òṣìṣẹ́ àgbàdàn bàbá sí àbúkà sí ìṣàkóso ìbá mi o tí kò sí sáà nígbà bàbá sí aṣọ rẹ̀ àwọn máa ń bá tàbí àgbà sọ̀rọ̀ àwọn ọmọ tó àyíká tàbí àgbà wọ́n ọmọ àgbàdo wọ́n ló sì tí ẹ bá lọ sọ̀rọ̀ lágbàdo ọmọ àgbàdo ó ṣàkóso ìgbésọ̀ rẹ̀.

رضي الله تعالى عنه وارضاه قال وصوت كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم بين الإسلام وكلام هذه في كتبه كان من يقول لله ìtàlẹ́bí sọ́ọ̀tà ẹ̀yà àwọn sọ́ọ̀yà àwọn sọ́ọ̀yà ẹ̀yà àwọn àdìbáyìí báwo tí wọ́n bẹ pẹ̀lú ànábì pẹ̀lú àwọn tó pẹ̀lú ànábì àwọn àìsàn tó ń tẹ̀ka wọn lọ́gbọ̀n ẹ̀yà àwọn tí wọ́n bẹ pẹ̀lú ànábì àbáwọ̀ àdìgbà ìbáwọ̀ ìbáwọ̀ ìbáwọ̀ ìbáwọ̀ ìbáwọ̀ ìbáwọ̀ الصلاة بنية الصلاة ẹ̀wọ̀n ní báyìí àwọn kan náà wọ́n ti dúró wọ́n ní báwọn bá ti ṣe náà léwu kan àwọn ti hàkẹ́rà wọ́n bá ti wá sí hàkẹ́rà àwọn wá ní ẹ̀kọ́ sí káwọn máa kí wọn. ó lè lọ sí ní ìjọba ni máa kí wọn máa wọ́n ti dé lẹ́nu kan àwọn tó lè ṣe é ẹ̀rọ tó lè ṣe é débi pé kò rí ní kí máa alihamudulilayi fún wọn kó lè ìwọ náà ní wọn kó lè ṣe ìwọ náà ní lẹ́bí òṣìṣẹ́ òdòdó rẹ̀ lẹ́bí òṣìṣẹ́ òdòdó bí ó bá tún wọn máa ọjọ́ ọjọ́ mẹ́ta àdáńtà tó yẹ àdébò fìgbà ayẹ fún wọn. wọ́n sì jí múlò àgbà tí wọ́n lè wọ́n mọ́kànlá sí wọn lè bá ara tó pọ̀ ní wọn kì í lé. kọ́dà ní àárọ̀ ọjọ́ wọn lè bá níbi òkú ara níbi yá ìdúró ní àwọn ọmọ mẹ́tò wọn ká ṣùgbọ́n. ونبي ونبي وكبسون قال بل واعبد واعبد ربك حتى يأتيك اليقين لما سنوا بنتي إذا جئت لك إذا جئت لك ولا ولا تجدك عليه السلام وأنتم ليس النبي منك أخبر عليك أبو طالب رضي الله تعالى عنه كان آخر كلامه صلى الله عليه وسلم وإن الصد لم تكن صد صلاة الصلاة ومن طرق التوافق بالطعمة هذا الخلاصة تنصب الأسلوب الطرق لكنها مثل وليمة لما نجمة ظروف ومحاوجة أصل الدين الجديد أكبر فترة ẹ̀dùn àgbà àgbà orí àgbà ìgbẹ́. Àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn márùn-ún ń lọ sọ́kọ́ lọ sí ìdílé sí ìmọ̀ṣáláṣí. Kò wá ní ẹ báwọn aṣáájú ń kọ́ wọ́n ń tẹ́láyé àjíjí tó wọ́n bá àlejò láwọn. Ṣé kí ẹ bá ní ajá ìgbà àbúkú ilé tí bá ń fi ìṣù báyìí? Ní àdéhùn àpò ọmọ náà lọ̀dà, ẹ̀rọ ìṣìlá bá ṣù wá, àṣùwọ́n tó ìrọ̀kí ọ̀rọ̀ bá jẹ́rẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ni zoro bẹ́ẹ̀ ni asu bẹ́ẹ̀ ni mẹ́rin ọ̀rọ̀ àkàn kùnrin àbá àkàn ó tún àṣìwà rẹ̀ nígbà ìlẹ́kẹ̀ àkókò tún àṣìwà rẹ̀ ó rí tún àṣìwà rẹ̀ lọ́rọ̀ ló bá sí. wọ́n ní owó ń kọ́ni báwọn kan ní kẹ́ ẹ má fi sùn sí máa. àwọn kan kẹ́ má ti tẹ́lá dé mọ́ àwọn kan kẹ́ má ti tẹ́lá kẹ́ ọwọ́ tó bí àwọn ọmọ àtàrí ti á tó. so tí wọ́n ní àká inú àwọn ènìyàn tí àwọn olórí tó kò dé ní àbáyé wá sí àbáyé ìjà àbá. lọ́nà ó tó kó sí oníwọ̀ tí ayé yíwọ̀ lọ wà ní kó olùdarí àwọn ní ṣèṣe sí ìjọba ìgbé àwọn abú ìgbàkánkà máa fún wọn sí ilé ọ̀nà káwọn lọ tó náà wà ní ìjọba ilé ní wọ́n tó máa ń bá wọn pẹ̀lú rẹ̀. sọlọ́ ń tẹ́ fi mà ní pé ọpẹrẹ tí bá ti ń fi ọmọ láàrin àná ìjọba lọ sí ìjà o. lọ́lẹ́ mi nàìjíríà ti tó bá ìjọba kò sàṣìkò ẹ̀fọ́ bá ń bọ̀lẹ̀. náà mẹ́rin lọ sí bọ́lá wọn láti jẹun tó tó ìwọlé lẹ́kọ̀ọ̀kan lára tó bá mi ẹ̀kọ́ ọ̀jà sọ̀rọ̀ láwọn bá sọ wọn ní kí òun ọmọ zoro ló kí ní wọn máa jà zoro wọn náà ní kùkù ápù wọn ní kùkù àwọn tí wọn wọn ní kí wọn fẹẹ wá dá sùkúrú àwọn àti ìgbàwọ ìgbà wọn kò wá lọ bí afúrásẹǹtì wa nípò sọ̀rọ̀ wọn lè bá fi kí wọn bá fi gbogbo ẹni pé gbogbo wa kò náà bà yóò ní sọlá náà Àwọn àmì nínú àwọn بداية إلى النبي تتعبد عجل النبي ولكان آخر كلام النبي صلى الله عليه وسلم أو صدق النبي الصلاة المدنية الصلاة المدنية بينها اتقوا الله فيما ملكت أيمانكم. lórí gbogbo àwọn tọ́lọ̀ bá sí agbára ní nínú ilé wọn náà ìjọ ìwò ìjọ lójú ìjọ ìjọ ìjọ lórí ọmọ ìjọ lórí àwọn ọmọ ṣẹ lórí ọgbà wọlé lórí àwọn tọ́lọ̀ mọ̀nà àbájọ adájọ́ pé agbára wọn alágbára ìdarí wọn sọ̀rọ̀ ni wọn lọ sọ̀rọ̀ àwọn ọ̀tá láti ọ̀rọ̀ ọ̀tá ní ẹgbẹ́ wọn sọ̀rọ̀. هذا صلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب